Exercise 1A, columns 1 and 2. Ẹ̀wù. Sete wuna. náà? Ọkọ̀. Ṣé tọkọ̀ Ẹ̀pà. Sete tẹ̀pà náà? Ọkọ̀. Ṣé tọkọ̀ Epa. แต่วูแซ่แต่วูหน้าแอปะแซ่แต่ปะหน้า Exercise 1B, columns 1 and 2. Obe. Set obe Iban. Setabana atɛ Setatena atɛ Setatena ɔbɛ Sɛtɔbɛna iban Setabana. Exercise 1C, columns 1 and 2. Owu. na. Okay. Set Setọ̀kẹ́ na. Ọ̀pá setok mana? Oke. Setok kena. Owu. Setok wuna. Opa. Setok pana. Exercise 1, parts A, B, and C columns 1 and 2. Ẹ̀wù. Ṣé Ewu náà? Ọkọ̀. Ṣé tọkọ̀ Ẹ̀pà. Ṣé tẹ̀pà na. Ọ̀bẹ. Ṣé tọ̀bẹ na. ìbọn sẹ́ẹ̀tàbọn náà àtẹ sẹ́ẹ̀tàtẹ náà òwú sẹ́ẹ̀tò.